òwe tí òní lórí bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv ọ̀gẹ̀dẹ̀ dùn tó bá pọ́n tó bá pọ́n lápọ́njù ẹ̀ parí ẹ̀ ìparí rẹ̀ rèé ọ̀gẹ̀dẹ̀ dùn tó bá pọ́n tó bá pọ́n lápọ́njù yóò bàjẹ́ ni ẹyọkọ àfi jẹ ọ̀gẹ̀dẹ̀ dùn tó bá pọ́n tó bá pọ́n lápọ́njù yóò bàjẹ́ ni ẹyẹ oko àfi jẹ ìtumọ̀ rẹ̀ rèé ìwọ̀ntúnwọ̀nsì ni nǹkan nílé ayé ìwọ̀ntúnwọ̀nsì ni gbogbo nǹkan ìwà àṣejù kò dáa ẹ̀tẹ́ ní mú wá ẹ̀tẹ́ ni àṣejù ń tẹ́ tí àṣejù bá pọ́n jù tó bá ṣẹ̀pọ̀ jù ìyẹn ni pé ká ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì ìgbésí ayé ẹlòmíì àìṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì ti padà jẹ́ kó jẹ̀ka àbámọ̀ ó sàn láti lo làákàyè ọgbọ́nnú kéèyàn má ṣe wàdùwàdù kó má wo ẹṣin ẹlẹ́ṣin sáré ṣùgbọ́n o kò ṣe jẹ́jẹ́ tí nǹkan bá sì ti yẹni ó yẹni nìyẹn ọ̀gẹ̀dẹ̀ dùn tó bá pọ́n ṣùgbọ́n tó bá pọ́n lápọ́n jù yóò bàjẹ́ ni ẹyẹ oko àfi jẹ òwe lẹ́ṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe la fi wà. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jẹ́ ìkànnì tó o ti lè rí ìròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa kí ẹ lè máa rí wò ẹ subscribe sí Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV lójú òpó YouTube yín ẹ tẹ notification bell option all ẹ like ẹ kẹ́ comment ló bá tán gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín Bembeyeke TV ojúlówó ìsọfúnni ẹ máa wò ó lóní Bembeyeke.